الحمد لله رب العالمين الحمد لله الذي جعل لسان زاد الشأن خطير وجعل كل ما ينطق به المرء محاسب عليه وذلك قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القائل في بعد كلامه وأن يكب الناس في النار على وجوههم أو على مناخرهم إلا حصائد ألسنتهم أخرجه الترمذي وغيره عندما سأله معاذ بن جبل رضي الله عنه بقول يا نبي الله وإنا لمؤاخذون بما نتكلم به صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه منهم سفيان الثقفي رضي الله عنه قال قلت يا رسول الله ما أخوف ما تخاف علي قال فأخذ رسول الله صلى الله عليه وسلم بلسان نفسه ثم قال هذا ومن تجاوز إلى يوم الدين أما بعد فيا أيها المسلمون اتقوا الله تعالى حق التقوى فإنها جماع الخيرات وسبيل السعادة والنجاة هي تزكو النفوس وتستقيم الأمثلة وتصلح القلوب واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون عباد الله اعلموا أن اللسان من أعظم الجوارح أثرا وأشدها خطيرا وأشدها خطرا فإن استعمل فيما يرضى لخالق وينفع الخلق كان من أكبر أسباب السعادة والتوفيق لصاحبه في الدنيا والآخرة أن يستعمل فيما يسخط الله ويذل بالعباد ألحق بصاحبه أكبر الأوزار وأعظم الأجرار عباد الله إن الدين الإسلام هو الدين الكامل في أحكامه الشامل في تشريعاته وقد هدى إلى أرقى الأخلاق وأرشد إلى أكمل الآداب ونهى عن مساوي الأفعال ومستكبه الأقوال وإن مما وجه إليه الإسلام من الفضائل والآداب العناية بأدب الحديث وحسن المنطق وحفظ اللسان عن اللغو وفضول الكلام كما في الحديث عند الإمام أحمد وغيره عن رسول الله صلى الله عليه وسلم قال لا يستقيم إيمان عبد حتى يستقيم قلبه ولا يستقيم قلبه قلبه حتى يستقيم لسانه بل إن جوارح الإنسان كلها مرتبطة باللسان استقامة وإنرافا فقد روى الترمذي في سننه عن أبي سعيد الخدري رضي الله عنه أنه قال أن النبي صلى الله عليه وسلم قال إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان تقول اتق الله فينا فإنما نحن بك فإن استقمت استقمنا وإن وجدت إن وجدنا أخرجه الترمذي أتقفوا الله وباوعه ọba gbogbo àgbáńdá yé ọpẹ́ lè fún ọlọ́run ọba ọba tó ṣe aha, ó ṣe fún wa nínú nǹkan tó fi pé àlámọ̀rí tó lágbára nínú oríkèéríkèé ara ẹ̀ ahá yìí òun ló fa sábàbí tí ó gbé ọ̀pọ̀lọpọ̀ wọnú ní ọlọ́run ahá òun ni ọlọ́run bá ọba ìlékè ọlá. ló gbé kalẹ̀ láti lè ṣe ìṣirò lọ́pọ̀lọpọ̀ ní gbogbo àwọn oríkèéríkè ara yòókù lọ. eléyìí fà tí ọlọ́run bá wá ti sọ fún wa nínú ọ̀sán náà ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo ohun tí a bá fi ahọ́n sọ àwọn alákọ̀ọ́lẹ̀ ń bẹ lọ́tún lósì wa tí wọ́n ń kọ́ kalẹ̀. ọ̀sẹ̀ tí ìjọ ti sí lódodo ẹ̀rù sàn ọlọ́run bá ní ibi tí ọlọ́run bá ti ní pẹ̀lú ẹni tó ń sọ nínú ọ̀kan náà ọ̀rọ̀ rẹ̀ nígbà tí Mu'adh ibn Jabal tó béèrè àwọn ìbéèrè tó pọ̀ ní ohun tí ó gbé ọmọ ẹ̀dá wọ àbíkẹ́ ní ọlọ́run lérọ́ọ̀mù ọfà ìbéèrè náà pọ̀ tí Mu'adh padà béèrè tó tún padà wá di kó béèrè débi pé kí ni mo lè máa sọ nínú àwọn oríṣiríṣi ara yìí tó ń ṣe ọlọ́run bá ìṣọ̀ fún pé ọ sọ ahọ́n yìí ó ṣe ọlọ́run bá wá ní ẹ̀ka sí ahọ́n ara rẹ̀ màá dán ọmọ jẹ́bẹ̀lì onífèrè ń ṣe ọlọ́run ìrẹ́ ànẹ́bí ọlọ́run ǹjẹ́ wọ́n àwa mú yẹn bí ohun tó bá tẹnu rẹ̀ sọ ó ń ṣe ọlọ́run bá sọ pé ó ó sì fẹ́ jẹ́ kí وهل يكب الناس في النار على وجوههم أو على مناخرهم إلا حصائد ألسنتهم ìrẹ́ mohad tí wọ́n rí èèyàn kan yẹn tí wọ́n dojú ẹ̀ kọ́ náà àbí wọ́n rí èèyàn kan tí wọ́n dọ́kọ́ kọ ìpapọ̀ rẹ̀ nẹ́bí tí èyí bá ti pé ohun tí àwọn kó lérè lórílẹ̀ ayé fáwọn tí wọ́n jẹ́ àtàwọn mélòó nínú àwọn sábẹ́ rẹ̀ ní sofiyanu sakọfíìsì ó bẹ̀rẹ̀ ìjọ kan ó ní pé mo sọ pé mi ò fi ọlọ́run kí ni àwọn nǹkan nínú àwọn nǹkan tó ń páyà fún mi jù nínú nǹkan tó ń páyà fún mi. àlejò Muhammad sallallahu alaihi wa sallam ó gbá ara rẹ̀ mọ́ ó ń sọ ọlọ́run bá a sọ fún pé eléyìí ní sọ bẹ́ẹ̀ fún sofiyanu sakọfíìsì jọ́nà pé aha èyí ń páyà rẹ̀ fún ọ nínú àwọn nǹkan tí ó ń sọ ọlọ́run bá ń páyà fún àlèhùnmọ̀ yìí lọ́jẹ́ ìfẹ́ ọlọ́run ọlọ́run bá kọ́ máa bá ara lé àwọn sábẹ́ rẹ̀ náà àti gbogbo àwọn tó bá torí pa ìlú ìdí ọjọ́ ẹ̀sà lẹ́yìn eléyìí àwọn tájú olùgbàgbọ́ òdodo ẹjá bẹ̀rẹ̀ ọlọ́run ọba nípa apá àti ìpayà òun sì ní nípa pín orí èyí tó fi pín yẹn máa ń rí lórílẹ̀ ayé ìbẹ̀rù ọlọ́run òun ló jọ́ ọ̀nà rere àti ojú ọ̀nà ọ̀la ẹni ọba bẹ̀rù ọlọ́run ọba ní ọ̀la ni yóò sì kábàámà ìfàyà ọlọ́run ọba iná ẹni ẹ̀mí máa fi mọ̀ ìfàyà ọlọ́run ọba iná ẹni ahọ́n yìí ó fi dúró déédéé lèyìn fi nípa àwọn sọ̀sọ̀kúsọ bákan náà ọkàn ọ̀là láàfíà èèyàn bá bẹ̀rù ọlọ́run ọlọ́run bá sọ fún wa pé ẹgbẹ̀rú ọjọ́ kẹrù ọjọ́ ti di pé ẹ ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí padà sọ́dọ̀ ọlọ́run tó mọ̀ tó wá fún akóló nẹ́sìn ní ọ̀sán kàtàkì òhun làlùfàmọ́ ẹ̀mí kọ̀ọ̀kan gbogbo tẹ́tẹ́ ẹ bá ṣe iná ẹ̀ ni wọ́n kọ ni wọ́n sẹ́yìn lẹ́sẹ̀ rẹ̀ tí wọ́n sì ní dákúrú bẹ́ẹ̀ kàkà ilé ìwà ìṣọ́ àti bàkọ́rà àwọn adájọ́ sàn ọlọ́run ẹjẹ́ alọ́mọ̀ pé aha nínú àwọn oríkèéríkèé tó yẹ pé orípa rẹ̀ lágbára gan-an nínú ara yẹn o ó sì le gan-an láti jẹ́ pé kéèyàn rí mójútó ẹni yóò tó bá lo aha rẹ̀ síbi tó yọ ọ́ olùdá rẹ̀ nínú ìyẹn àṣẹ̀dá títí Allah tó sì jẹ́ kí àwọn ọ̀rọ̀ sáǹfà ní fóun nínú sẹ̀mí ayé òun níbẹ̀ níbẹ̀ pàápẹ́ okòfà oríire lọ́jà sípò ìwé ẹni bẹ́ẹ̀ ó sì ti ṣe kò ń gẹ́ orí ilé ayé àtijọ́ gbèjàndì kìyàmà ṣùgbọ́n ẹni tó bá lọ ahọ́n rẹ̀ tí wọ́n tún fi pé ń bí ọlọ́run ọba nínú ìwé ẹni bẹ́ẹ̀ ó lọ ahọ́n rẹ̀ tí wọ́n tẹ́ pé ní àwọn ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ lára wọ́n da ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ papọ̀ mọ́nà àwọn tó fi pé ẹlẹ́sẹ̀ ńlá ni yóò sì fúnra rẹ̀ ní ìnira ńlá lórílẹ̀ ayé àtijọ́ gbọdọ̀ ní kìyàmà àwọn tá a jẹ́ mùsùlùmí ọ̀dọ́ ẹ̀sìn Islam ẹ̀sìn sẹ́ni tó yẹ kó pé níbi àwọn ìdájọ́ rẹ̀ ọ̀làbùlánú ọ̀sáyà àti ọ̀sọ́rọ̀ kan tí ò sí ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn yìí ẹ̀sìn Islam ẹ̀sìn sẹ́ni tó yẹ kó kójọ sínú gbogbo àwọn òfin èyí tó dè é Islam ọjọ́ ẹ̀sìn kan tó mú àwọn ìwà àwọn ìwà àwọn ìwà tó da wá ẹ̀sìn Islam ó sì mú àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ tó pé wá bẹ́ẹ̀ náà ni Islam wá kọ̀ fún o àwọn ìwà burúkú àti àwọn ọ̀rọ̀ tí nínú àwọn ohun tí Islam tó ṣe wá lójú kòkòrò rẹ nínú àwọn ìwà àti àwọn tó dáa òun náà ní kájọ́ nìkan tó ka pé kájọ́rọ̀ wọ́ máa dáa ọ̀rọ̀ tí ó bá jáde lẹ́nu wa kájọ́rọ̀ tó dáa sáábà fi àwọn wa sọ̀rọ̀ ká sọ àwọn wa dáadáa kó àti ọ̀rọ̀ tí ò wúlò fa sọ dáadáa afáwọn ọgbà wa ní àtàwọn míì pẹ̀lú wọn tó fi dọ́dà níbi wa ìgbàgbọ́ ẹ̀dá ò lè sí ìpè ìgbàgbọ́ ẹrú ò lè sí ìpè títí tí ọkàn rẹ̀ tí ó fi dúró dáadáa ọkàn èèyàn sì lè sí ìdúró dáadáa títí ahọ́n èèyàn tí ó fi dúró dáadáa tí ò ní sọ̀sọ̀kúsọ. ọmọ ẹ̀dá ènìyàn nínú oríṣiríṣi ara wa tó ní agbára jù òun làwọn wà ó táwọn ṣe dúró déédéé yóò ṣe dáadáa yóò ṣe okùnfà dáadáa fún oríṣiríṣi ara yòókù. ṣùgbọ́n tí àwọn bẹ́ẹ̀ ti yẹ̀kẹ̀ rẹ̀ kó níbi ìdúró déédéé rẹ̀ yóò kó bá àwọn ará ọgbà nù súnẹ́nu rẹ̀ pẹ̀lú sánẹ́dì rẹ̀ tó fi dọ́dọ̀ wa àbísà ilẹ̀ kọ́délé àbísà ilẹ̀ sọ fáyẹ̀lú wa Muhammad sọ́ọ́lá tó sọ báyìí pé ìdá ibnu adama gbogbo ìgbà yóò tọ́ màánẹ́bí adama bá ti mọ́jú gbogbo àwọn oríṣiríṣi ara ni wọ́n máa ké pe ahọ́n bójú bá ṣe ń pe ahọ́n lẹ́sẹ̀ ó máa pè é iná ẹ̀ lọ́wọ́ máa pe tiẹ̀ lójú ó máa pè é pé àfihàn rí bẹ̀rù ọba fún wa o bẹ̀rù ọlọ́run ọba lórí wa o fàyín náà máa náà nù bẹ́ẹ̀ àwọn oríṣiríṣi ara tó kù a fún rí ni o fàyín tí ìgbà wọn bá dúró déédéé iná ìlàwọ oríṣiríṣi ara àyókù ni ó dúró déédéé o ṣùgbọ́n tí ìgbà wọn bẹ ṣe ìyẹ̀gbẹ̀rẹ̀ àwọn àyókù náà ààyè bẹ̀rẹ̀ o tó fi jẹ́ pé ahọ́n yìí iná ọ̀tún máa ń pẹ́ lómi lọ́jọ́gbà ahọ́n yìí iná ọ̀tún máa ń pẹ́ lómi lọ́nlá akáyì látara kí ni jáde lórí ẹnu ẹ̀ kí ni wọ́n gbọ́ kí ni bóòlù lọ́wọ́ rẹ̀ ṣe dùn gbọ́ sí létí bóòlù ṣe dùn ọ̀rọ̀ gbé kalẹ̀ sí yóò jẹ́ kí wọ́n máa pè é ní ọ̀jọ̀gbọ́n wọ́n jù kí wọ́n máa pè é ní ẹlẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tó kéré ṣe jẹ́ pé ahọ́n yìí ọba ṣe gbé ohun tó da jáde mọ́ gbogbo oríṣiríṣi ara yóò kàn ọba rẹ wà níṣẹ́ ni ahọ́n pa gbogbo oríṣiríṣi ara yóò kù jẹ́ kò tá a fi yàtọ̀ sí ẹni tó yẹ gbé dìde tàbí atúnyìn tàbí wèrè gbogbo oríṣiríṣi ara wa níbẹ̀ ta nínú náà ní ṣùgbọ́n nígbà tó bá sọ̀rọ̀ níṣẹ́ ni ó jẹ́ fáwọn ọmọ pé ọlọ́run bá ti gbà ń kẹ́kẹ́ lọ́wọ́ rẹ̀ ahọ́n yìí ó kó bá gbogbo oríṣiríṣi ara yòókù ó jẹ́ ká mọ̀ pé ahọ́n yẹn ẹni tó ní ahọ́n yẹn ọ̀dà má eléyìí tó wa Muhammad sallallahu alaihi wasallam tó sàlàyé pé ojoojúmọ́ làwọn oríṣiríṣi sọ àwọn gbólóhùn yìí wípé ń ọba lé wa lórí o èrè àwọn yòókù àwa pẹ̀lú rẹ ọba dúró déédéé làwa dúró déédéé o ti jẹjẹrẹ tẹ̀ǹtẹ̀ǹtì bá jẹ́ ló ń tẹ̀ bájú sílẹ̀ lálàáfíà àwọn àtàjọ́ ìṣàn lọ. ọmọ ẹ̀dá ó gbọ́dọ̀ sọ ahọ́n rẹ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ ọjọ́ pé ọ̀rọ̀ tó wọ́n máa sọ ó kéré púpọ̀ bọ́ọ̀rù yẹn bá ti kéré sí tó iná ti lẹ́pọ̀ sí bákan náà bọ́ọ̀rù yẹn bá ti kéré tó iná àfọ̀mọ́ máa bẹ fún ọ̀rọ̀ náà bọ́ọ̀rù wọn ọ̀rọ̀ kan wá lásọ̀dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní pé ìdá sámọ́dà ákélú náà sọ̀kọ̀lù kàlà wọ́n ní kí làákàyè báyìí ṣe pínpín dáadáa títí ní ọ̀rọ̀ ẹni ó ní làákàyè ọ̀rọ̀ tí wọ́n máa sọ ní pọ̀ àwọn ń sọ̀rọ̀ sallallahu sọ fún wa nínú ó sọ ọlọ́run bá ní pé máa ń kárin yóò mílíọ̀nù bíi dáwọ́ ìyá omi ní ááfẹ́lì láti yẹ kó lọ ẹ̀yọ́rọ́ àwọn olùyẹ sùn. ẹni yóò sọba gbọ́ náà bá gbọ́ àtọ́jú ọ̀kẹ́ yìí eré ni kọ́ máa sọ ọ́ dáadáa ni kọ́ máa sọ ọ́ lọ́ba ti lóyè fún òun ò lè sọ dáadáa yọ ọ̀dà gbogbo ẹ̀ nàìjíríà kọ́ àbùkọ́rẹ́ àti nítorí gbà bí sinmi ìjàdí nígbà tí sì ní ó sọ ọlọ́run bá ní pé mọ̀ nǹkan fàmì sáà ló sọ́kàrà lọ́ọ̀rọ̀ àwọ̀wọ́ta ẹni yóò sọ bá yẹ pé ọba fọ ẹnu rẹ̀ ọba pa ọ rẹ̀ ọba kóró ìwé ẹni bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba ó bò láti rí ìwòho rẹ̀ ní pé àṣírí rẹ̀ rí tú ṣùgbọ́n ní yóò ṣe pé ọ̀rọ̀ rẹ̀ bá máa ń pọ̀ títí ní àṣírí rẹ̀ ọmọ atú nínú ọ̀rọ̀ ìgbà máa sọ nínú àdéhùn náírà ó sọ ọlọ́wọ́n bá sọ pé máa yẹ fún un wọ́n máa bá ẹnẹ lè ṣe lẹ́yìn àdùnnú lẹ́hùn olùsíjẹ́ nìyà àwòkàmọ̀kọ́ ó ń sọ ọlọ́wọ́n bá ní kí ó ta lẹ́ni tó fún mi ní ìdí tí ó bá mi sọ àwọn nǹkan méjèèjì ohun tí ń bẹ láàrin ètè rẹ̀ méjèèjì àti ohun tí ń bẹ láàrin ẹsẹ̀ rẹ̀ méjèèjì ìní ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ni ó fún níbi ìrèké tó fi ṣe tó méjèèjì yóò wà ní jẹ́nà ohun tí ń bẹ láàrin ètè méjèèjì náà láhà ohun tí ń bẹ láàrin ẹsẹ̀ méjèèjì òun náà lábẹ́ ó sọ láǹbà nípa ẹni ọba fún òun níbi èdè méjèèjì tó sọ dáadáa tó mójútó. ó forí ìyèlé pé yóò wà jẹ́ nà àwọn a jẹ́ òsùn ọ̀lọ́ nínú àwọn akẹ́ tí wọ́n kó bá hàn ọ̀pọ̀ gan-an onírìn àrẹsì ni wọ́n tó ṣe pé ahọ́n yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó gbé àwọn ẹlòmíì sí ẹ̀wọ̀n ọgọ́rùn-ún jọ nínú wọn ahọ́n ló kó bá wọn o nínú rẹ̀ òun náà ni ìmọ̀ràn papọ̀ mọ́ ọlọ́run ọba wa gbogbo ẹni tó mọ́rún papọ̀ bọ́lọ́run ọba látàrí ahọ́n ló kó tó di pé ìṣesí ọ̀tẹ̀lé ahọ́n ni ó ti kọ́kọ́ fi ṣe ọlọ́run ọba yóò ti pe ọlọ́run ọba yóò ti pe méjì yóò ti pe mẹ́ta yóò ti pe nígbà yóò ti fi ìjọ tó pẹ́ lómi ìtọ́yàtọ̀ sọ́lọ́run yóò ti fi ẹlòmí ìtọ́yàtọ̀ sọ́lọ́run látara ohun tó pè yí ahọ́n yìí ọfà sábà bí ohun tí òfin ní wà lùtẹ́lẹ̀ lọ́gbẹ̀ẹ́ bá bẹ́ẹ̀ kó yóò tó wọ ní ọlọ́run òun náà lọ́ bá wọn míì nínú Islam lónìí táwọn ẹgbẹ́ pé mùsùlùmí ni wọ́n pera ṣùgbọ́n ahọ́n òun ni wọn ò ní jí wọn bí níwà lùfẹ́ ọlọ́run kódà tí wọ́n lọ. jùlọ nígbà tí wọ́n bá ti ń tí wọ́n ti ń pè tàbí wọ́n ti ẹ̀gbà fún nǹkan míì lẹ́yìn Muhammad gẹ́gẹ́ bí àwọn wọn ṣùgbọ́n nínú títí wọn níṣe ni wọn ò gbà rárá wọ́n ti pọ̀ láwùjọ yìí inú wọn làwọn ọmọdé àwa wọn rẹ̀ àwọn náà jẹ́ nìkan tó wọ́n lò òkè bẹ́ẹ̀ náà ni wọ́n lérò gbà ṣùgbọ́n látara tó wọn ò ní àdìsọ́fẹ́ pé àlejò wa Muhammad sallallahu alaihi wasallam ní ànẹ́bí ìgbẹ̀yìn lódodo ọfà wo tó fi pé àwọn mùsùlùmí lápapọ̀ wọ́n yẹ wọ́n kó ní islam wọ́ọ́rọ́wọ́ gbogbo ẹni yóò tó tọ́wọ́ jẹ́ pé ọbẹ̀ lórílẹ̀ ayé ọ̀wá gbà pé gbọ́dá Muhammad ọ̀fẹ́ àwọn ànẹ́bí ọlọ́run ni ìwé ẹ̀rílẹ̀ ti di kẹ̀kẹ́ rí wọ́n wọn là ń pè ní gbọ́dá àwọn là ń pè ní àwọn ọlẹ́yìn gbọ́dá Muhammad sáǹpẹ̀ ní àmàdíà wọ́n máa ń pè wọn ní kọ̀dọ̀rà níyà lágbàáyé ṣùgbọ́n láwùjọ tí wọ́n bí a máa ń pè wọn ní àmàdíà àwọn yìí látòrí ohun tí bẹ́ẹ̀ náà fẹ́ kódà káwọn ìyàwó wọn ẹ̀hà kódà káwọn náà onírùpà kódà tí ṣòkòtò wọn lò kí ló látòrí wọn tó jáde lórí wọn wípé anabi fẹ́ nínú àwọn anabi ọlọ́run bákan náà wọ́n ti gbà pé anabi yìí sáwọn ní wáyé ayé náà ẹni tí ń jẹ́ anabi yìí sá náà òun náà ní gulama ahmed tó sì jẹ́ pé àìmọye ọ̀rọ̀ nínú látọ̀dọ̀ tó ti káwọn àkọ́ ọkọ̀ pé tọ́lọ̀ ìṣòro ìkówé wee. ó ní mọ̀ lódodo ṣùgbọ́n mọ̀ tó ní náà ọlọ́run tó bá pa àgbáyíkà sí tó fi wá jẹ́jẹ́ dábàá tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run ìmọ̀ tálùbáyíkà ọwọ́ tí ò ní gbé wá jìjì náà sáànà ọlọ́run òun ní ọlọ́run òun náà tó jẹ́ pé ayé rẹ̀ nígbà tí padà padà pẹ̀lú ìpè tí wọ́n jọ gbéra wọn tẹ́ àtọ̀tẹ́ nínú àwọn àfáà nígbà náà ó dá mi lójú pé nígbà nẹ́bí ọlọ́run tó bá ipá nẹ́bí ọlọ́run bá ní olódodo kí n má di ọjọ́ méje èyí ṣùgbọ́n tó bá ipé bóyá mo kọ́ fáwọn èèyàn ni ọmọ ìjọ méje èyí wọn a tún máa fi kọ́ lógúnlá Muhammad níkẹyìn kò lè jáde nílé ẹ̀gbẹ́mọ́ bí bá ti ń yá akẹ́yìn ní ń dé bí bá ti ń eléyìí tó sì fà á táwọn olùmọ́padà mú jáde pé tíbúlà muhammadu bá jáde bí ọlọ́run ọba ń tó tọ́ ọ̀rọ̀ fẹ́ wá látọ̀dọ̀ ti ọlọ́run pé gbogbo àwọn àmẹ́bí ọlọ́run ibi wọ́n bá kú sí ni wọ́n sì wọ́n sí inú sọ́kà rere wọ́n sọ ọ́ sí ṣùgbọ́n wọ́n gbé lọ tẹ́ wọn náà ọ̀rọ̀ ta jẹ́ òsùn ọlọ́run ọ̀rọ̀ a máa kú báyìí a sì máa hàn ẹ́ léèmọ̀ kódà tọrọ ọba sì jáde lọ́dọ̀ ẹni tó sọ ó sì ti ń da ṣùgbọ́n tọrọ mi ti jáde tán ó sì jẹ́ ẹni tó sọ ọ lọ́nà nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n kó bá ní òun náà ní èpè wà èpè orí àwọn ní tí wọ́n ń jáde òun náà náà tọ́rọdó mẹ̀rọ àmọ́tílà téèyàn ṣe fún yẹn téèyàn ní rí àánú ọlọ́run èyí ní gbogbo ẹni yóò ti bá máa ń ṣe ibi dẹdẹ ọlọ́run bá kọ́ máa bá lágbájá tàbí kọ́ máa bá nǹkan ọ̀gbìn tàbí kọ́ máa bá ẹranko tàbí kọ́ máa bá nǹkan nínú tó ṣe pé ń bẹ lórílẹ̀ ayé ọ̀tọ́ sí mùsùlùmí torí pàdánù Muhammad sàgbà pé lẹ́yìn sàlìmọ́ òmìnira bí tàn wọ́dà àdìlà kò sí fún mùsùlùmí kéèyàn máa fẹnu yẹ̀gẹ̀rẹ̀ ẹbí bákan náà kò sí fún mùsùlùmí kéèyàn máa jẹ́ nìkẹ́kẹ́ ọmọ àtẹ́pẹ́ nínú àwọn kẹ́kẹ́ tó ń kó bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun lè léyìí wà torí pé látòrí àwọn ló ti jáde nínú rẹ̀ ní fòdú Owulo wúlò kọ́ máa jáde lórí èèyàn gbogbo ọ̀rọ̀ tí ọ̀bá ìfi wúlò tí bá ń jáde lórí ahọ́n ọrọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ a máa kó bá ahọ́n púpọ̀ gan wọ́n fà sálẹ̀ bí wọn Muhammad sallallahu alaihi pé mìíní hosni islam lè mọ yà ní. inú tí fi ń ọba ti pè é sí kọ́mádà gbogbo ohun tí wọ́n bá ti tàn wá ká máa wò lè dá sí èyí wọ́n bá pè wá sí ni ká dá sí èyí wọ́n bá pè wá sí gan ká yára gbọ́rọ̀ ká sì gbọ́ra bẹ̀ òun ló lórí fún mùsùlùmí wàlá fi nà sábà náà láà ẹ̀fà àlù ṣùgbọ́n pọ̀lọpọ̀ òun ṣe bẹ́ẹ̀ nínú tó kó bá a kán òun náà ni àdàkùnrin ọ̀rọ̀ ẹ̀yìn kéèyàn máa sọ ọ̀rọ̀ ọmọ ẹ̀yà ọmọ ẹ̀yà ìlẹ́yìn bí kéèyàn máa jẹ ẹran òkú gbèsè rẹ̀ ọmọ ìyá wa tó ti kú káwájọ tẹ̀sí ká máa jẹ́ òun làkòjú ìsọlọ ń bọ́ ọgbọ́n fún aráàlú Quran òun ni kéèyàn máa jẹ ẹran ọmọ yéèyàn lẹ́yìn kéèyàn máa sọ rẹ̀ lẹ́yìn èèyàn ń jẹ rẹ̀ lẹ́yìn ni nínú ohun tí ń pín jáde lọ́tọ̀ látọ̀rí àwọn nínú ohun tí jáde lọ́tọ̀rí àwọn òun ni àná ní ìmá òfófó ṣíṣe òfófó ṣíṣe dì í ọkọ̀ ọmọ púpọ̀ láwùjọ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọkọ̀ àjùlọ lọ́dọ̀ àwọn obìnrin á àti ìwọ̀là harrods tí wọ́n tún fẹ́ pọ̀ jù òfófó sí ni ń kó bá ẹni tí máa ń ṣe ọkọ̀ àtàlẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lú ayé lẹ́kọ̀ọ́ jẹ́ nígbàtà anamá oníwádìí jẹ́ náà gbogbo ẹni ọba jẹ́ olófófó wọn jẹ́ náà nínú tí máa ń jáde lórí nínú tí máa ń jáde lórí òun náà ni kéèyàn ní rẹ̀ ọmọ làkejì rẹ̀ kéèyàn máa ṣe ẹ̀ ọmọ làkejì yẹn kéèyàn máa ṣe fanfa lórí nínú kẹtẹ pé jáde lórí àwọn ọ̀nà títí ń kóbá hàn bákan náà nínú kẹtẹ ń kóbá hàn ó làbòtí o àwọn èèyàn ń ṣàbòsí láwùjọ yìí púpọ̀ àwọn ni wọ́n ti fi ṣe é jù títí ń kóbá ẹni tó ní ahọ́n náà tí ó yẹ kọ́ wọlé ọlọ́run àlejò Muhammad sọ̀rọ̀ pé àdólóm dolomáàtì yà ọmọ nìkìyà àbòsí tẹ̀ ń wò yẹn òkùnkùn ni tọ́ba jẹ́ òjà nìkìyà mà yẹn ni fẹ́ntì bá máa ń ṣàbòsí kàkàkọ́ bá rẹ̀ nínú mọ́lẹ̀ ọlọ́run inú òkùnkùn náà ní ọba rẹ̀ bákan náà nínú kẹfẹ pé ahọ́n tó ṣe pé ẹni tó ní táwọn fi ń kó bá òun náà náà lè pẹ̀lú irọ́ irọ́ ìṣe wa jẹ́ níjàpọ̀ lásìkò tí wà yìí ẹni tí bá ń parọ́ ní sòdodo láwùjọ tá a wà yìí ẹni tí ń sòdodo gẹ̀gẹ̀ ní ń parọ́ irọ́ làwọn yẹn ń tà jẹun irọ́ làwọn yẹn fi ń pa fàájì irọ́ làwọn yẹn fi ń lo ìtẹ̀ní ayé kódà irọ́ ni ọ̀rọ̀ ẹlòmíì látòkè délẹ̀ tẹ́ ẹ bá bá òdodo ẹyọ kan bẹ́ẹ̀ á sì ti jáde lórí ahọ́n rẹ̀ irọ́ lẹlòmíì ti ń sọ ọ̀rọ̀ ẹnu sísọ lẹ́nu rẹ̀ irọ́ lẹ́gbàá ń bẹ̀ o. bákan náà nínú kẹfẹ́ fẹ́ kó bá hán òun náà ni aláàmú bíi nìtànà yìí òun ni kéèyàn máa jẹ́ nìkan tí ó máa sọ bẹ́ẹ̀ sílú ó tàwọn eléyìí ó máa tàwọn tọ̀hún òun níjà àwọn eléyìí ó mọ̀ pé bóyá ó ti bá àwọn tọ̀hún ṣe àwọn tọ̀hún náà sì níyì ọ máa sá pé kí wọ́n má eléyìí náà ṣe àlẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam pé tẹ̀gìdì ṣàrọ̀ náà ṣe ìyàwó ní kíyà máa ń dọ́lá dájú wọ̀ jẹ́ ẹ rí àwọn ohun tó jù nínú àwọn èèyàn lọ́jọ́ máa lọ́dọ̀ àwọn olójú o àlẹ́bí ya ti àwọn láì ọ̀yá ti àwọn láì àwọn fi yóò tún tọ́tọ́dọ̀ wọn náà bí kálípé ń bá wọn sí náà inú nǹkan tó ṣe pé ń jẹ́ lórí àwọn lónìí kọ́kọ́ mọ́ bàjẹ́ òun náà ní ọlọ́pẹ́ náà àwọn ni mo sì orin kíkọ gbogbo orin kíkọ tí ń bẹ ńlẹ̀ Yorùbá lónìí látòkè délẹ̀ nínú àwọn pẹ̀tẹ́ pé yóò kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ gbọdọ̀ ní kìyàmà ọ̀pọ̀lọpọ̀ àwọn orin ní omele ọ̀làgbo àti bẹ́ẹ̀ àkóbálẹ ni wọn yọ jẹ ìjọba ìyàlẹ pé yàrá mà eré ìlọpàá tó fọ ta ọ̀rọ̀ tí àlejò àwọn Muhammad sallah lọrọ sọ lẹ́ẹ̀fẹ̀ pé wọn máa àwọn oríkèéríkè ọmọ àtọ fún ahọ́n pé he ìrẹ ahọ́n ìdẹkùnlẹ àfihàn bẹ̀rù Ọlọ́run ọba lórí wa o bẹ̀rù Ọlọ́run ọba lórí wa o àwọn oríṣiríṣi yóò fún mẹ́wàá fún ọ ìsàkọ́mta sàkọ́mna síbi àwọn bá dúró déédéé làwọn dúró déédéé ṣùgbọ́n tó bí ṣe yẹ̀gẹ̀rẹ̀ ìṣe ló ra wà náà tá a yẹ̀gẹ̀rẹ̀ o. ahọ́n a máa gbá ní ahọ́n àti máa kó bá ní ṣùgbọ́n àwọn táwọn ó kó bá ń jọ̀gbìn àti ìyàmọ̀ lọ pọ̀ jù ju àwọn tí ahọ́n ńlá lẹ́jọ̀gbìn àti ìyàmọ̀ lọ. nínú ohun tí àwọn máa fi ń kó bá yẹn òun ni yẹ̀yẹ́ wà o àwọn èèyàn máa dá yẹ̀yẹ́ àwọn èèyàn ẹgbẹ́ wọn láwùjọ tá a wà yìí tí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ wọ́n lè láwàdà làwọn ń ṣe wọ́n sì máa fi ṣe yẹ̀yẹ́ tí ó sì máa gbòmìjì lójú ẹ̀ nínú nǹkan tí ó kó bá nílé òde àlùkìyàmọ lọ́wọ́ ẹjẹ jìnnà sí bákan náà nínú rẹ̀ òun náà ní kéèyàn jẹ níta tí ó máa yẹ fẹ nílẹ gẹrẹ ọ̀rọ̀ Ọlọ́run àti súnà níbi Muhammad sallallahu alaihi wasallam nínú nǹkan tí ó kó bá pọ̀lọpọ̀ àwọn ìjọ òde àlùkìyàmọ lélẹ yìí wá o sọlọmọ bá sọ fún wa ní sọlọtù táwọn bá lórí rẹ̀ àbí lẹ́ẹ̀rì wà áyá ti di wà tó tẹ̀ta zòón sọlọmọ ọba àbárísàmì rẹ̀ àbójútẹ rẹ̀ láti àǹtẹ̀jọ ọ̀sáwùjà rẹ̀ kò yé o ọ̀dẹ̀kà fáwùtò bá dà yìí máa nífọ̀ ẹ ti sa ìgbàgbọ́ lẹ́yìn ìgbà tẹ̀ gbọ́dọ̀ wọn gbàgbọ́ tán ọlọ́run ọba ọ̀lẹ̀ wọn ló kó o pé wọ́n ti dìgì fi èyí látara pé wọ́n fi ọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n fi fi ẹ̀yẹ ọwọ́ fún àwùjọ wa yìí púpọ̀ ẹ rí sí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì àwọn àṣeṣe ọlọ́run àwọn àmì ọlọ́run ni wọ́n máa fi fi ẹ̀yẹ wọ́n lè rí ìmúra ẹlẹ́yàmí wọ́n bẹ̀ẹ̀ sí fi ẹ̀yẹ wọ́n lè mọ orí ìmúra àfáà míì wọ́n bẹ̀ẹ̀ sí fi ẹ̀yẹ ó sì jẹ́ gbogbo ń ṣe ọlọ́run tó sọ pé ká mọ́ra gẹ́lẹ́ tó ń tọ̀hún mọ́ra tó ọba tí ìtò ṣe bẹ́ẹ̀ wọ́n fi yẹn sí yẹyẹ nínú ìfẹ́ tó burú jòyìn tó sì lè kó bá níjọ́ gbọdọ̀ ìyá àmà bákan náà ọ̀rọ̀ àṣírí tí èèyàn máa gbé jáde ọ̀rọ̀ àṣírí tó pamọ́ láàrin lọ́kọláya ìwọ ìyàwó ọ̀rọ̀ ọkọ rẹ òdòdè ló túlẹ̀ lọ́bẹ̀ẹ́ tí ń sọ ọ̀rọ̀ àṣírí ọkọ rẹ lọ́bẹ̀ẹ́ tí ń sọ láàrin àwọn obì ẹgbẹ́ rẹ ah nínú ohun tó yẹ pé yóò fò bóbi ìjọ ìdàlù sí àmọ́ ìlẹ́lẹ́ ìwà wọ̀lẹ̀ àkùtù sàhẹ̀ tẹ́ẹ̀nà wá ní ìdàkejì ìwọ rẹ lọ́bẹ̀ẹ́ tí fi ń panu níta ni ó tọ́ba jíjẹ́ ògbèdà ní kìyàmà nínú kẹta gbọ́dọ̀ sọ̀rọ̀ fún un tó fi wá aslam aslam pé ràìsà bàbá mo rí sáà ni lẹ́ni tẹ́ pé ó mú etí àwọn rẹ̀ ó mú lọ́wọ́ báyìí pàpọ̀ ọ̀dá àádá àwòrán jẹ́ nílùmọ́ wá rí dẹ́ àbúbákú wa ń sára yìí pé ẹ rí èyí tí mo mú lọ́wọ́ yìí òun ni ó jẹ́ pé yọ là mí lọ́jọ́ gbọdọ̀ àlùkè yàrá tàbí yóò inú kọ́là ni inú kókó bá mi àkàwọ̀ inú àlùmọ̀wásọ̀ Imam Malik ní àdéhùn one thousand eight hundred and fifty one àfa ọmọ ọgbọ́n kọ̀tọ̀ òun náà sàlàyé fún wa mọ̀ ń kàlẹ́ àmọ̀ kásọ̀rọ̀ sàkọ̀tọ̀ ẹni yóò tọrọ rẹ̀ bá pọ̀ jù irú ẹni bẹ́ẹ̀ bọ́ọ̀rù yẹn bá ti pọ̀ sí tó ilé máa jábọ́ sí tó ọmọ kásọ̀rọ̀ lọ́wọ́ ẹni yóò tó bá man kasratu dunubuhu kanat an-nar awla bih afọ ọmọ ọmọdé kọtọbọ wa ni pé ẹni yóò tẹsẹrẹ bá ti wá pọ̀ iná ni ó gbóhùn tọhún nífẹ̀ẹ́ ọlọǹkọlà wàhálà abọ inú kìtàbù sọms ìdínà lè dúníyà ní àdéhùn fífi tẹ́lẹ̀ afọ àbúrò rẹ rà àwọn náà dá sọ̀rọ̀ yìí wọn ní pé láàkọ ìrọ fi ipò tó lè kálá wọn ní kò sí kò sóore níbi ọ̀rọ̀ tó bá yẹ pé kò bá dé ọba máa ń fà ní wá láwùjọ kò sóore ń bẹ ọ̀rọ̀ tó bá ti mọ̀ pé kò ní sáǹfà ní fún ọ má sọ ọ́ àfáàbùlá ní mọ̀sánwòdì wọ́n sọ pé alibalẹ́ ahó wọ́n pàlò bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ táwọn afáàbí sọ̀rọ̀ yìí wípé gbogbo àdéhùn tó kẹni láyé púpọ̀ láti di ọ̀rọ̀ ló ti wáyé ọ̀rọ̀ ní máa ń fa sábà bí sádẹ́wò máa fi ń wọlé ẹlòmíì látara ọ̀rọ̀ tó sọ níta ilé ẹ̀ ló kó ba làdéhùn fi wọnú tẹ̀mí ayé ẹ̀ ọ̀rọ̀ àbúlẹ̀ ní àwọn àfáà gbọ́n yẹ́dẹ́yẹ́dẹ́ wọn ni áá ah, ah, ọ̀rọ̀ yìí sì èsì pé lọ́dọ̀ àlẹ́ tèlò tẹ̀lé ṣùgbọ́n gbà wọ́n ta tó tó lọ rẹ̀ wọ́n ní pé ìwárí àtọwọ́ látọ̀dọ̀ àlejò Muhammad sàlọ́ àtàlódórí rẹ̀ ọ̀lẹ́ pé àlèbàlẹ́ ọ̀hún muhammadu bin mountain yìí ṣe àdánwò ọjọ́ nǹkan tó ṣe pé tí máa ń gbára lé ohun tí bá ń jáde lórí ahọ́n ṣùgbọ́n àbúlá ìgbìmọ̀ tó nígbà tó wọ́n sọ tẹ̀ oníkẹ́ àlèbàlẹ́ ọ̀hún muhammadu bin mountain ọ̀rọ̀ táà máa ń sọ jáde yẹn ìmá ń rò papọ̀ ìmá ń gbára lé àdánwò ni yẹn tí ọ̀rọ̀ táà ń sọ ní rò papọ̀ májàwó ti ń bá wa lórí ilé ayé látara bẹ́ẹ̀ bọ́bá ti lẹ́jẹ́ kájà wòrò kéré tó bẹ́ẹ̀ ni kò sì kéré lọ́rọ̀ ní sísọ á bá ọ̀rọ̀ inú sínú sílá tó àdọ̀hìn ifá tí ṣe sáré sínú àlàmbá ní ṣe ṣùgbọ́n tó jẹ pé asáró abdullahi mọ̀tòlì wọ́n jẹ́ lóúnjẹ ohun lálàáfíà ní ìdíkejì ni ó fi ohun sí 95 àfáà mẹ́mọ̀ tó ń jẹ́ olùsàlàyé náà kan rẹ̀ tó wọ̀ lẹ́bi lẹ́ni ìlà àgbáyọ̀ mo fẹ́ ń tẹ́lẹ̀ rẹ̀ ẹni tó gbọ́kọ̀ tó tọ́jú ló ń lẹ́yìn ọmọ tó búra o mọ́ alẹ́ ṣe ìrún àhùwájú ní tó lè títí nínú lórílẹ̀ tí jẹ wọn tó mo ti ṣe ahọ́n mi pé láti ṣe tó máa fi bí ọ̀rọ̀ jáde ọpẹ́ tó nẹjà ẹni yóò ti bá máa ń dákẹ́ kó tó sọ̀rọ̀ yọ́ọ́lá ẹni yóò sọ̀rọ̀ pé ìdákẹ́ rẹ pẹ́ kó tó mọ̀rọ̀ jáde yọ́ọ́lá o afọ àtúnyẹ̀ ló gbàgbé ti lọ jáde ní àdúgbò two thousand five hundred and one tí àdìbáǹkì bá rẹ̀ ló ń tẹ̀. afọ àwọn àbúdá tà wọ́n ní pé à ń sọ fún olùlẹ́yìnká bèfè jẹ́ nìkan tó ṣe pé etí rẹ̀ méjèèjì sọ dáadáa. kò sì jẹ́ ọjọ́ pé òun ni wọ́n máa jẹ́ ìlàjì ohun tí wọ́n máa jáde ní ahọ́n rẹ̀ tó ń pe etí rẹ̀ ẹ̀yìn náà mo já àdàdàkà ordinary sinna ọlọ́run bá ṣe etí rẹ̀ ní méjì wọ̀ wa ahọ́n rẹ̀ ni kí ni kí kùmọ̀ ti ń bẹ́ńbẹ́ àbúdá ọ̀dà sọ pé òun ti ń bẹ́ńbẹ́ náà ni pé ètè sùmáhùn áfítàlù mi mà sẹ́kù ó lè bàjẹ́ pé ohun tó máa gbọ́ pọ̀ ṣùgbọ́n ohun tá à ń gbọ́ kéré ó sì jẹ́ pé ohun téèyàn bá máa fi gbọ́ kọ́kọ́ ọ̀rọ̀ téèyàn bá máa fèsì lé lórí ìwọ̀nba náà lọ́rọ̀ tí ó sàǹfààní àbọ̀rọ̀ ilé mu ìyá rẹ̀ olómòtí èyí tí àfa àgbàtà ní ṣe àfa àbúsọ ilẹ̀ kọjẹ̀rí wọ́n sọ fún wa nínú ọ̀rọ̀ míì wọ́n ní pé alẹ́ ìkàdì sọ́m ọjọ́wọ́ rẹ̀ ọkọ̀ máa dákẹ́ ọ ìdá tọba tí máa ń tẹ́lẹ̀ ó borí ṣètọ́ yẹni pé ọdọ̀ rẹ̀ kan máa dákẹ́ àbújọba ìpé lórí òdodo tọba ti mójútó tẹ́bìlì ṣètọ́ ó borí ṣètọ́ ààbọ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ asọ́mpì ní nàìjíríà ní àdéṣe 91 wọn àtàwọn àmárùn ní yàtọ̀ wọ́n sọ̀rọ̀ yìí pé kọ̀lílì lè kẹ̀lẹ́ tọ̀wé lè sọ́kò wọ̀ká ẹ̀ Ha بالرحمن من فتنة عامل بالرحمن من فتنة وانا افعل عمار بن ياسر ẹni a ti mọ̀ yẹn nínú àwọn tàbí àlẹ́bí Muhammad sallallahu alaihi ya rẹ̀ nínú àwọn tó kọ́kọ́ kó kòkì sínú ìsìláàmù ní àkọ́kọ́ gbà tó sì jẹ́ pé ìyá rẹ̀ tó kú tó kó nínú yìí pé èèyàn kó sùmáyà lẹ́nu lọ́kọ́kọ́ kókó bẹ́ẹ̀ òun ni ìyá àmọ́ àmọ́ òun ni ìyá bẹ́ẹ̀ni òun lẹ́nu tó ṣe pé wọ́n ní kọ́ gba ó pe ànẹ́bì kó ṣépè fún nígbà tí ìyá pọ̀ ọ̀padà sí bẹ́ẹ̀ ó sunkún lọ́dọ̀ ànẹ́bì ọmọ hamasa alayhisalaam ó tó débẹ̀ ayé àti sọ̀kalẹ̀ ní pé ẹni yòówù tó bá yẹ kí wọ́n bá jẹ nípa tí ọba ti di ọkàn rẹ̀ wọ̀ ọ́ ní gbogbo mọ́tò máa ń nù ìmà tó yẹ kí wọ́n yọ ọkàn rẹ̀ ìgbàgbọ́ tó kún rẹ́rẹ́ ń wọ́n jẹ́ nípa ni ọ̀lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run àmọ́ òun ìyá sì wá sọ́ba yìí pé kí ni ó kéré lọ́rọ̀ kí ni ó sì máa dákẹ́ púpọ̀ ilé fún tẹ̀lé ọmọ sọ náà ni pé mo wá sọ ọba aláàánú kò o sọ ọ́ pẹ̀lú ọba aláàánú kò ó kéré púpọ̀ nínú tí máa ń sọ afọwọ́ Salmanu Farisi àwọn náà sọ̀rọ̀ àyẹ̀wò dá sí ní pé afẹ́rù náà ṣe jò lówó bá ń yá ọmọdé kìyàmá afẹ́rù hùn kàlámà fi máa fi ẹ̀sìn lẹ̀ wọn lẹni tó pọ̀ jù lẹ́sẹ̀ lọ́jọ́ Imam Ahmad ní àdéhùn eight twenty one afọ àwọn Abdullahi bin Abbas àwọn ẹ̀dá sí wọn ní pé látàkàlà tí máa dà yà ní ihun tí ọ̀bẹ ṣe fi hàn má máa sọ̀rọ̀ lé lórí o fàdùn àjùlọ ní tọ́ba lè bẹ́ẹ̀ tí ọba máa lé lórí àlẹ́ ìhìn torí pé pé ọ máa sọ ohun tí ó ọ lọ dà sí ní ọ máa dákẹ́ lórí ẹ̀ àti àwọn náà sàlàyé pé àhápùmà tọ́hàrọ̀lì muslim lè sáàrọ̀ èyí tẹ́ dáa tó yẹ kí mùsùlùmí ó mójútó dáadáa jù kọ́ mọ́ jù òun náà ní ahọ́n rẹ̀ mú kí ọba máa gbé jáde ó jẹ́ òun tọ́ mọ́ àbáwá inú kìtàbí sọ́ọ̀tì wà dáàbò lẹ́sà ibùnà bìtì bákan náà fún akáàbù ní àṣà àwọn náà sàlàyé pé kí látò ló ti hekima tọrọ bá kéré ọgbọ́n wà ń bẹ̀ fàálẹ́ kùn bìtì sọ́ọ̀tì ọjọ́ wọ́n yóò rẹ̀ máa dákẹ́ ọ̀ fàyínà ọ̀rọ̀ àyàtọ̀ kẹsànà torí ṣèṣì tó dáa ní kéèyàn máa dákẹ́ púpọ̀ ọ̀kẹ́ lílá torí ní sì máa ń jẹ́ kẹ́sì òkéré ọkọ̀ tí ń lè tòló bákan náà ẹ̀sẹ̀ afọ àjá fọ sọ́ọ́dẹ̀ àwọn náà sára pé láṣẹ ìhun áṣà nínú ẹ̀sọ́ wọ́n ní pé máa àlẹ́sù mínà lè ìbá ẹ̀dá ti ṣe án mínà wọ́n láwọn orí ìfẹsẹ̀ yẹn nínú ìjọsìn tó tó ìwọ̀n táwọn orí ṣe jù nínú ìjọsìn ni pé àwọn orí fáwọn jákẹ́ ọ̀ká nàlá ya kárí ẹ̀sẹ̀ kádìlá ìlà àyè sàlẹ̀ débi wọ́n ní abẹ́dágún náà ọ̀fẹ́ sọ̀rọ̀ tí ọba ọ wọ́n ní pé yòtílù sọ́ọ̀tì nínú àdámọ́ wọn náà ni pé wọ́n máa ń dákẹ́ púpọ̀ kó tó dìbò wọn sọ̀rọ̀ á sì pé yorùbá náà sọ pé yára gbọ́rọ̀ kó sì lọ́ra fèsì òun ló lóore fún yẹ o ẹnì báyìí tí ó bá ń tẹ́fẹ́ tẹ́fẹ́ tẹ́fẹ́ tẹ́fẹ́ tẹ́fẹ́ tẹ́fẹ́ tẹ́fẹ́ yọ́ta máa kó sínú àti pọ́pọ́ torí pé ọ̀rọ̀ tí ń jáde lórí ahọ́n ó gbọ́dọ̀ jẹ́ kí ìrònú ọba kó tó di pé yọ jáde bíbẹ̀ ẹ̀kọ́ tọ́bẹ̀ ètò ìpọ̀ lápọ̀jù ìrònú téèyàn máa ronú pẹ̀lú ọ̀rọ̀ yóò kéré àti tí ó máa pọ̀ nínú ọ̀rọ̀ yìí tó ti di ọjọ́ yìí. arákùnrin kan sọ fún àfáwà yóòbí sàkíyáni ó ní pé èrè àyùbí sàkíyáni àwùsíni àsọ́ọ̀lẹ̀ fún mi tí wà síyà fún mi kí ni mo lè máa fẹ́ àfáwà yóòbí sàkíyáni sọ pé àsọ́ọ̀lẹ̀ nìkàlẹ̀ kéré lọ́rọ̀ àsọ́ọ̀lẹ̀ tó sọ fún lẹ́yìn ọ̀rọ̀ yẹn pé jọ̀rọ̀ yóò kéré àfáwà sàkíyáni onye ní ma mà kásọ̀rọ̀ kàlámù o kásọ̀rọ̀ tọkọtọ̀ yá ẹni yóò sọ ọ̀rẹ́ bá pọ̀ jù bẹ́ẹ̀ ni ẹ̀lẹ́sẹ̀ lójú pọ̀ tó afọ àfọ̀dé nìkan yá wọ́n ní pé láhájà wọlé jihad àṣẹ́dọ̀mí ní harvard nìta wọn ní pé kò sí kéèyàn lọ ilé olúwa àti kéèyàn ṣe àwọn méjèèjì ọba kò tó kéèyàn kéèyàn máa gbé ẹnu tó pé yọ àwọn náà sọ pé adìnà náfàáyín àsòkòtì àsàlámà ọ̀káfà bíhà àfíà wọ́n ní pé ohun tó dáa jù téèyàn máa rí ní ti àǹfààní kéèyàn máa dákẹ́ òun náà ni kéèyàn lálàáfíà èèyàn ní kó wàhálà bọ̀ rẹ̀ lọ́rùn wàhálà tẹ́lómi kó bára rẹ̀ lọ́rùn lónìí látara ohun tó sọ lẹ́nu ni o ló jẹ́ kí wàhálà ọ̀fà tó ohun tó jáde lórí àwọn rẹ̀ ni o obìnrin tó yẹ kó pe ọkọ rẹ̀ jókòó ìpè ọkọ mi ọ̀ tí mo fẹ́ sọ yẹ má mú mi sí o àníyà yín alágbèrè ni wọ́n lẹ́nu jẹ́ ohun tó kó bá obìnrin nínú òtí kò lè ọkọ̀ ẹlòmí yọ́kẹ̀ gbé ọ̀rọ̀ kalẹ̀ onírúurú ti kó tó sọ nígbà bá gbé ọ̀rọ̀ kalẹ̀ tán lọ́rọ̀ bá padà di wàhálà sí lọ́rùn ní àwọn tó máa ń sọ pé téèyàn bá ti sọ̀rọ̀ ọlágbára lórí ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n sọ̀rọ̀ bá ti jábọ́ tán ọ̀rọ̀ ti lágbára lé lórí rẹ̀ wọ́n kàfà bíyà àfíyà ẹni bá máa ń dákẹ́ ó ti tó fún yẹn kéèyàn lálàáfíà àfa ọ̀sùn fi hàn sáórì káàní yòókọ̀ wọ́n ní wọ́n máa ń sọ báyìí pé àtúntọ́mtú lẹ́yìn òde àhádìn ọ̀sátò lè jà ìmá dákẹ́ á ẹ̀yìn ńlá ló jẹ́ fún olùmọ̀ yẹn fẹ́ olùmọ̀ tí ọba máa sọ̀rọ̀ láwùjọ ká ó ṣe pé ńgbà bá tó bínú tó sọ̀rọ̀ yóò máa ṣe ìmọ̀ rẹ̀ yóò máa ṣe lọ́sọ̀ọ́ yóò máa bu ìyìn fún ìmọ̀ rẹ̀ ní torí pé kó tó sọ̀rọ̀ wọn bí ilé o èsì fẹ́ni tí ìpọ́njẹ́ kọ́rọ̀ rẹ̀ ọ̀pọ̀ jù àtẹ́wọ́n òbí ó ti ṣe fọ́mà sèmísè tó ti jẹ́ pé ìmọ̀ rẹ̀ wà padà jà ìmọ̀ká bẹ́ẹ̀ náà ni tọ́bajá láìmọ̀ká àì máa sọ̀rọ̀ wọn ò ní mọ̀ká láìmọ̀ká ni ọ̀sọ́tẹ̀ rẹ̀ ìmọ̀ ọba wa wọ́n máa lé ní mọ̀mọ́ ni òun lọ́wọ́ òun ni wọ́n máa lè pé á ah, àgbà àfà lójókòó yìí lẹ́yìn sọ̀rọ̀ àìmọ̀kẹ́ rẹ̀ ọjọ́ onímọ̀ ló jẹ́ àwọn èèyàn yóò dáàbò bò ṣùgbọ́n tó bí sọ̀rọ̀ níbẹ̀ wọn gbà lẹ́wọ́ àkálòfin bá ọ̀rọ̀ tó tó báyìí àti ẹ̀mọ́ kẹ́kẹ́ ọ̀rọ̀ òfò bá yóò tù láti rí yóò sì ṣe kí wọ́n mọ̀ pé asálà ìmọ̀kẹ́ ni pẹ̀lú àlòfin bà tọwọ́ àti òsì ẹ̀mọ́ kẹ́kẹ́ afọ àlòkùnmán ní sọfọ́pẹ́ inú àwọn ọmọ rẹ̀ ó ní pé mo pẹ̀lú ọmọ mi lọ́ọ́ nítorí pé yẹn bá máa ń sọ̀rọ̀ bọ́ọ̀rọ̀ yẹn wá ṣe dáa tó nínú fàdákà láti yọ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà di fàdákà ló ṣe rí kọ́ lọ́mọ pé fàyínà ṣòfò lè dà á bàbá wa dákẹ́ ni ìdákẹ́rẹ̀ yẹn nínú góòlù lòun ti yẹn tó yóò tó tó wọ̀lá àǹdàmọ́ alàsọ̀m torí àwọn ọ̀rọ̀ kẹ́ńbẹ́ tí mo ti sọ lọ́rí tí mo kábàámọ̀ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n kábàámọ̀ pé mo sọ̀rọ̀ lórí ìtẹ̀tẹ̀ rí ara ìmọ̀ sọ̀rọ̀ ní kábàámọ̀ lórí ẹ̀sẹ̀ ní ìtì sọ ọ́ ṣùgbọ́n ìmọ̀ye ọ̀rọ̀ ni mo ti sọ tí mo ti kábàámọ̀ lórí ẹ̀sẹ̀ ìbá má ti sọ kó lè bá ti dá fún mi tó ọ̀rọ̀ ni máa ń fa sábàbí orin fún yà àfọ àbúṣe bónú láàárín àwọn ẹni tó láyà fónú ni mo takalẹ̀ mu àwòrán àmì náà sọ mi wọ́n ní pé ẹ lè rí ẹ sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́wá jẹ́ ẹni tó ṣe pé olùsàǹtẹ̀jẹ rẹ̀ ó wàá sọ ẹni tí bá máa ń dákẹ́ ìlà rọ́jòló àlèmọ́ yẹ̀sàkádà fi mọ̀ òjẹ́ rí yẹ̀sùn tó fi mọ̀ òjẹ́ àyà afọ́kùnrin ká tó jẹ́ pé ó ní mímọ̀ tí ọba sọ bàbá yìí ibi ọba yẹ ni ọ sọ tí ọba fi dákẹ́ ibi ọba yẹ ọ dákẹ́ ni ọ dákẹ́ sí. àfa ìmọ̀ màálè wọ́n ní pé pàṣẹ ọdún náà rí ìhun tó bàjẹ́ tó tóbi jù lélẹ́yìí à ń yẹ tàkàdà mọ̀lẹ̀ sáà ń bẹ̀ kó lè máa fẹ̀lẹ̀ à. kó ṣe pé gbogbo ohun tí èèyàn bẹ́ẹ̀ ṣe gbọ́ ọmọ ìdí èèyàn bẹ́ẹ̀ ṣe gbọ́ náà ní máa ń sọ jáde lẹ́nu ọ̀ká rẹ̀ yọ̀hún yìí bó kẹsẹ̀ rẹ̀ tìlẹ̀ fàlẹ́ wọ́n ní afárá ìmọ̀ ọmọ alẹ́ kì máa jẹ́ nìkan bíi pé tí máa ń fẹ́ náà àléébù kan gbogbo ẹni tó bá yẹ pé ọ̀rọ̀ rẹ̀ bá pọ̀ jù wọ̀yà kó wọ́n ní ọmọ àtọ́bá ìpè láyé jẹ́ tù àyàfi láàrin àwọn obìnrin lẹ́ẹ̀kẹ́rin tàbá àwọn tó jẹ́ àwọn ọ̀lẹ́ èèyàn táwọn ẹni bá ti wọ ọrọ mọ́ máa dèké yìí á rí pé á àfi bí góòjì ọ̀rọ̀ o àwọn obìnrin ni wọn máa ń jù ó ti yẹ ká tún wọn ká má torí pé bọrọ obìnrin bá ti ọkọ iná ti máa tí máa ọkọ nígbà bá pọ jù ọmọ sọ pé yẹ sà bẹ́ẹ̀ ni sà ìwọ̀n tóun ní bùkátà sínú ṣùgbọ́n táwọn rẹ̀ bẹ́ẹ̀ ṣe é pọ̀ jù ọkọ̀ gbàdà sọ fún pé kò ní torí pé ohun tí wọ́n máa gbé jáde lórí ahọ́n rẹ̀ àwọn àtìsí ọ̀pọ̀ jù lójú tí sọ pé nínú àwọn tí máa sábà púpọ̀ jù láwùjọ ti wà nílùú àwọn obìnrin o àtàwọn ọ̀lẹ́ yẹn àwọn dùàfà bàbá wa rẹni tọ́ ọ̀rẹ́ pọ̀ lọ́kùnrin bàbá Muhammadu àìmọ́mù wa máa jẹ́kì látàrà tí wọ́n sọ yìí afáwà àtọ́ àwọn náà ní pé káwọn ní yẹtùrọ̀ òun náà kò tó lè kalà wọ́n láwọn sàábí ànẹ́bì wọ́n kọ́ kéèyàn máa sọ̀rọ̀ tí ò wúlò wà káwọn ní yàwùn tó náà kò tó lè kalà wọ́n ní ọ̀rọ̀ tó ṣe pé amúrọ̀ bí máa rò pé àwọn lẹ́yà ni mo ń kà tọ́ọ̀bù tàbí kọ́ máa pàṣẹ dáadáa fáwọn èèyàn kọ́ pọ́ tàbí kọ́ máa kọ ìwà àbàjẹ́ fáwọn èèyàn kọ́ pọ́ àwọn àǹtẹ̀ǹ ti kọ́ fi mọ̀ ní sẹ́tì bí mọ̀ ọ̀là àbújá lákà mẹ́lẹ̀ tàbí kọ́ máa sọ ohun tó yóò tún ilé ayé rẹ̀ ṣe nínú ìfẹ́sẹ̀ tó kò sí òyẹ̀pọ̀ sọ bóyá ọjà tó ń ta onídìbò polówó rẹ̀ ìpolówó rẹ̀ náà ṣe káwọn èèyàn rà òun náà ló sì tún ilé ayé rẹ̀ ṣe ló ṣe kíjẹ̀ mọ́ ọ̀rọ̀ kò sí bẹ́ẹ̀ kò sí ohun tó gbogbo afá muhammadu dajila wọ́n ní pé iná mọ́lẹ̀ kalama arúgbà wọ́n lọ́rọ̀ mẹ́rin àǹtẹ́tù àǹtẹ́tù dákítẹ̀rọ̀ lọ́ha inú kéèyàn máa tẹ̀lé sí ọlọ́run àwòtẹ́sọ̀rọ̀ àlùkò àn tàbí kéèyàn máa ka àlùkò àn àwòtẹ́sọ̀ àlẹ́ àlẹ́ ẹlẹ́mẹ́ ọ̀tọ́kùnbẹ̀rọ̀ bẹ́ẹ̀ tàbí kọ́ máa bèèrè nípa àwọn kan tí wọ́n ló lè ṣàlàyé fẹ́ lómi àwòtẹ́sọ̀ kájàmọ̀ fíìmọ̀ yàní ìgbìyànjú amúlùdìyà tàbí kọ́ máa sọ̀rọ̀ nínú nǹkan tó nínú àlámọ̀rí ilé ayé rẹ̀ ọmọ tí wà dáríká ó wà kọ̀bẹ̀ èyí ó bẹ́ẹ̀ ṣe yàtọ̀ sáwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ọ̀rọ̀ ọ̀bàjẹ́ ni ṣe yóò jìnlẹ̀ àfọwà hasan wọ́n sọ pé mọ́ọ̀nà ẹ̀dọ́ tó bàbí bá sọrí àfọwà hasan bá sọrí sọ pé ìrìnfi ojú mi ìrìnfi wo kẹ́kà wà látàntọ́ lóko lè sáàni àwọn mi ò sì sọ kẹ́kẹ́ rí wà lábàtọ́ sùn mi yẹ́dì ní ìsìnkọ́ mi gbà kẹ́kẹ́ rí wà bákan náà ní ìsìsí ẹsẹ̀ mi rìn lọ́bẹ̀ ẹ̀dá àṣà ń dùn alẹ́ àtọ́ àwòmá àṣeyà àyàfi kí n wò ó pé ṣé n mọ fẹ́ fọwọ́ mú yìí ṣé n mọ fẹ́ fojú wò yìí ṣé n mọ fẹ́ fẹnu sọ yìí ṣébi mo fẹ́ rìn lọ yìí ṣébi tọ́jọ́ lọ́wọ́ ọba nínú ni kí n ṣe é àbí ohun tó bá jẹ́ bí ẹ̀ṣẹ̀ kí n jìnà sí fàyín ká ní ti tọ́ ám àpọ̀jàm sọ pé ohun tó jẹ́ pé tẹ̀lé ẹ̀tọ́ lọ́wọ́ ọba ni kì ìsàfẹ́ yìí o bákan náà wọ́n sọ náà ọ̀rẹ́ pé wọ́n kásọ̀rọ̀ kàlámù hù kásọ̀rọ̀ zòlóòbò kásọ̀rọ̀ kádàbò hù tẹ́lẹ̀bò hù ẹni yóò sọ̀rọ̀ rẹ̀ bá pọ̀ jù bẹ́ẹ̀ náà ní rọrùn ó sì pọ̀ tó ọmọ kásọ̀rọ̀ kásọ̀rọ̀ hù tẹ́lẹ̀bò hù kásọ̀rọ̀ sì zòlóòbò ẹni yóò tí ẹsẹ̀ rẹ̀ bí etí wá yóò rẹ̀ bí etí wá pọ̀ bẹ́ẹ̀ náà lẹ̀sẹ̀ rẹ̀ ó sì pọ̀ tó àfáà wa Ibn Abdul Barr wọ́n sọ pé alikalamu bil khayr afdalu mina sukut tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ lórí dáadáa ọ̀rọ̀ oore olóore ju kéèyàn dákẹ́ lọ a máa fi àwọn ọ̀rọ̀ yìí a máa fi tún àwọn ìta sọlọ sẹ́yìn a máa fi tún ṣe nípa pé àlèkàlẹ̀ àrùn bèèrè pàyé afdolomina sokot kéèyàn máa sọ̀rọ̀ èyí tó jọ́rọ̀ oore bóyá kéèyàn máa ṣe wáàsí kéèyàn máa pàwọn èèyàn láṣẹ dáadáa kéèyàn máa kọ̀wà àbàjẹ́ fáwọn èèyàn kéèyàn máa ka àlùkùránì kéèyàn máa ka àdìsá nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam olóore ju kéèyàn dákẹ́ lọ

wàhálà táwọn èèyàn bá kóra wọn sí ibi ọ̀rọ̀ bọ̀lọ̀bọ̀ ní ìmọ́tò abdul minister dáyàmá wọ́n ní kéèyàn ó sì tẹ́rẹ ẹ̀sẹ̀ ń jẹun yàrá kéyàmá ọlọ́lá ju kéèyàn ó lálà sí àdéhùn tó pọ̀ sọ̀rọ̀ tí ó fi kó àbúrú bára rẹ̀ lọ ọ̀kadà ní kàkọ́ọ̀lù wọ́n ní bẹ́ẹ̀ náà ló ti pọ́n máa lọ pé kún kọ́ ìrọ̀ ọ̀tẹ́gùnà tó dáadáa kó lè bá kó lè bá kéré tọ́pọ̀ what good and sharp test na dákẹ́ kó lè bí aburú kó lè bá ọ̀lá láàfíà ìmáàmù wa níwáwí àwọn náà dá sọ́rọ̀ yìí wọ́n ní àrẹ́kẹ́lẹ́ mọ́tò sọ́yìí bá ọ̀rọ̀ sọ́dá sábàbù lè nàìjíríà sí mìíràn náà sábàbí lọ́jẹ́ o tí ó jẹ́ kéèyàn lànà náà wàyí àkẹ́lẹ́ mọ́tò lẹ́sẹ̀ sí ha tó sọ́yìí mọ́ pálíbọ̀ lè ta bákan náà ọ̀rọ̀ yìí máa ń fa kí àfáà áfíríkà ní jàùdí wọ́n sọ pé ó gba tẹ́lẹ̀ mọ́ ti ń jẹ́rọ bí àdìsá alaka bí àdìsá mélòó mélòó ọ̀rọ̀ tó jáde lórí ahọ́n ọmọ ẹ̀dá òun ló sì pa ọmọ ẹ̀dá náà rún àfáà aláàmọ́tòmọ́nùbà àwọn náà sàlàyé wọ́n ní ariwo sí yàtọ̀ àsọ́ọ̀lẹ̀ tí ń sọ fún yẹn ni òun náà ni pé bíṣẹ́sì lè dá àǹtẹ̀lé ìlẹ̀kàlà ẹ̀sọ́ àwọn yìí níbi gbogbo ọ̀rọ̀ pátápátá ìlà kàlá máa ń dọ́ àti ọ̀rọ̀ tẹ́ báyìí pé yóò máa ń fà níwá o ìyáàdà òkọ́ di ìyàlẹ́dẹ̀ rẹ̀ kàlámù ni mo bá ìlàlẹ̀ àrọ́ ọmọ ọmọ kúrò torí sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀sẹ̀ tó nípìnlẹ̀ ṣùgbọ́n lè padà lọ bí èèwọ̀ pé ìbámu má sọ ọ́ àti kó máa lọ bí tá a kọ̀ ọ̀dà adékàtẹ̀ sí ìrùbá ìnànà afáàtún bá ti sọ pé ilé ìdí pọ̀ láwùjọ àwọn èèyàn ọ̀tá fi parí ọ̀rọ̀ wa náà ọ̀rọ̀ tí ṣe sọ́ọ́lẹ́gùn àbdàlú ní àdìṣe nínú àwọn tó jẹ́ mú fèsì yáà

fún gbogbo ọ̀rọ̀ tí ọ̀bá ṣe é kìán jìnà sí o wọ̀bẹ̀ kọ́ sọ sí ìmọ̀ yẹ̀ta alákòbí tí pàpà jùlọ ọ̀rẹ́ ẹ̀sìn tí wọ́n dé ọlọ́rẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ó sì mọ́ ń pẹ̀ yọ́ dàgbọ́ dákẹ́ o ilé ìlú ti pọ̀ láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń rí sáfà àwọn náà di àfà orí Facebook táwọn ẹgbẹ́ ti pè wọ́n láàfà tó ń pè wọ́n láàfà pàpàá jùlọ tó bá jẹ mọ́ wẹ́ẹ̀sì tẹ́ a lọ da sí bàbá nímọ̀ ń parẹ́ o a ó fi àwòlìyà ilẹ̀ ọfẹ́ sọ̀rọ̀ nípa àwọn ọ̀rẹ́ ayọ̀ ọlọ́run ó sì mọ̀ nípa wọn ọ̀sọ̀tọ̀ púpọ̀ ń pa wọn ó burú àwọn obìnrin olẹ́mà nípa àpáàká nísọ sí ọ̀dá àjínẹ́ sí o àwọn obìnrin sọ̀hábà sí nẹ̀lú yìí sallallahu alaihi wasallam tàbí pẹ̀lú àwọn sàádé ànẹ́bí ọyẹnugbẹ̀rẹ̀ bọ́bá ìfọmá ìfẹ́lẹ́ ìfẹ́lẹ́ ìlọ́jẹ̀bí eléyìí ọmọ ọ̀rọ̀ sọ eléyìí ó jẹkújẹ eléyìí atọrọ jẹ eléyìí tẹ bá tí wọn bá fi fún búrẹ́dì ní oṣù tó dà sí ìsìn kalẹ̀ ilẹ̀ ìlọ̀mọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yìí ìmọ̀ kó báyìí àwọn ìta àbẹ̀yìn tàbí àwọn tó jẹ́ àwọn tó bá wọn tàbí láyé téèyàn bá ti lè sọ dáadáa ń pa wọn téèyàn yà ń téèyàn jáde ọ̀ àbẹ̀lọ́ ń kọ́lọ̀ bọ́ba àlejò ọlá kó jẹ́ sí àwọn wa kó jẹ́ kó pé èrè tó pọ̀ láti wà nìjẹ́ ní ọlọ́run kó má jẹ́ sí àwọn wa وما jẹ́ kó bá wa láti wọ iná الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أتاكم الله وبعد أتكلم فان جوا محمد صلى الله عليه وسلم سيدي فلا بارا لأصحابه مسلمك مسلمة وتوبة جوجة

àdúrà ni ó máa ti fáwọn ọmọ rẹ̀ pápá jùlọ wọ àdúrà ni ó máa ti fáwọn ọmọ rẹ. rẹ̀ jùlọ ọwọ́ tó jẹ́ aṣáájú àdúrà ni ó máa ti fáwọn arẹ́yìn bẹ́ẹ̀ ni wàá lè ṣe pé ó jẹ́ arẹ́yìn ẹ máa ṣàdúrà fáwọn ará wájú ẹ máa ṣàdúrà fáwọn ọ̀gá yín bẹ́ẹ̀ ẹ máa ṣàdúrà fáwọn yín àwọn òbí yín àdúrà ní kẹ́ ṣe fún wọn torí àdúrà yìí nígbàtí tí bá ti ń sọ jáde lórí ahọ́n èèyàn nínú àwọn ọ̀rọ̀ tó da tafẹ́jọ́ máa jáde ni àdìmọ̀lá ìsàtú yọ àmì lónìí àyànfò máa àmì tí wọ́n ń sọ wọ́n máa àmì tí wọ́n ń sọ ṣùgbọ́n ká iṣẹ́ ìwọ ìyàwó ọbẹ̀ gbé àpẹẹrẹ ètò jáde ṣe ní mẹ́sàn-án irú èpè yìí nígbà ọba padà jàdá yọ jẹ nìkan pé pé yọ kọ lọkọ ọkọ òní rí bá ti dé mọ òní rọ náà gbé gbà bọ́ bá lù ú kò ní í dún bọ́ bá dún gan yóò dún dòkodò bọ́ bá tún wá dún dòkodò àsopọ̀ tún kọ́ ya nísẹ̀yìn yọ wá padà dé pé wàhálà ọ̀pọ̀ èrè díẹ̀ náà ni wọ́n máa rí látara ìpè wọ́n tí ìyàwó tó ti gbé kalẹ̀ tó ti sẹ́sẹ́ yìn ẹni tó jẹ ọkọ bẹ́ẹ̀ náà ni wọ́n parẹ́ o àwọn èpè tó ti wọn àwọn ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ tó ti wọn wọ́n lépè papọ̀ látara ìpè nígbà tí èrè rẹ̀ bá dé èyàn ní gbádùn ilé ayé ló fi jẹ́ pọ́pọ́ nínú àwọn wa tẹ́ẹ̀kọ́ máa jáde òun náà ní ká máa ṣàdúrà púpọ̀ bákan náà ká máa ṣe àgbáà tí àgbáà lọ pọ̀ lẹ́nu wa torí òun ni wọ́n máa jẹ́ ìdáàbòbò fún wa níbi gbogbo bí yòówù tá a bá ń lọ àgbáà nínú àwọn gbólóhùn tó dáa nígbà tá a bá ti ń sọ ọ́ báwa mùsùlùmí ṣe jẹ́ bá ṣe ní àwọn gbólóhùn yìí tó jẹ́ gbólóhùn tó dáa làwọn kékeré náà láwọn gbólóhùn tí wọ́n ṣe pé kọ̀ da ìta ń pè ní ọ̀fọ̀ àsìkò kẹ́lẹ̀ láti jọ ń wí orí kẹta náà láti jọ ń gbé ọ̀rọ̀ wálé ṣùgbọ́n gbà pé pé ti wá da a ti sun ọlọ́run ọba wa tó dá wa ó jẹ́ kó máa jẹ́ ọ̀rọ̀ dáadáa lórí ahọ́n àwọn tó ṣe fáwọn fi san ẹ̀dá míì tó yàtọ̀ fẹ́ dán ọlọ́run ìbá kọ́dà ìbá fẹ̀dá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí ahọ́n wọn ó jọ padà di kẹ́límọ́tò kò forí yá gbólóhùn kèfèrí ṣe ìpẹ́ni ọba bá bẹ̀rẹ̀ lọ ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ ó mẹ́hẹ̀ tó bá jẹ́wèé àti ìyáàmà kódà kó kéwòn jáwọ́ lọ tí wọ́n wa téèyàn bá ṣe wáádìí tó bá lè ara rẹ̀ yọ da púpọ̀ kan máa dákẹ́ máa gbé kó tó di pọ́n máa sọ̀rọ̀ bọ́rọ̀ rẹ̀ bá pọ̀ lápọ̀jù ó lè padà ọkọ lè kó bá rẹ̀ nílé àwọn àna rẹ̀ látara ọ̀rọ̀ tó sọ bákan náà òbí ó lè kó bá rẹ̀ látara ọmọ rẹ̀ látara ọ̀rọ̀ sọ pé tó ọ̀tàdédé rí báyìí mi o àwọn òbí mi wọ́n ti ṣépè fún mi látara ọjọ́ tí ọmọ wa wò pé pé àwọn òbí òun ìlọ́jà òun ẹ̀yin òbí ẹ sọ̀rọ̀ tó da jáde lẹ́nu o ọ̀rọ̀ tó da yọ máa fọ dáadáa fún yẹn eléyìí ló fà sálẹ̀ àtúntò mú àwọn àdàmọ̀ jábàlẹ̀ pé wà á lè yọkú bò náà ta ìjẹ́ wọn àwa dojú àwọn èèyàn sì náà rí ìjẹ́ wọn àwa dojú àwọn èèyàn kan náà alàmànà àfẹ́lẹ̀hẹ́ wọn àwa kọ ipa fún àwọn èèyàn kan gbọdọ̀ kan anábì ìdàbẹ̀ àtọ́ ìdí àdìsẹ́nẹ́sì àti ohun tẹ́nu wọn bá kó lérè ìkólérè ahọ́n òun léde táwọn èèyàn wọlé ọlọ́run àǹbẹ̀lọ́run ọlọ́run bàbá àdékẹ́ ọlá ń sàánú wa dákòóso àwọn wa ṣe já máa fi àwọn wa sọ nǹkan dáa má jà fi àwọn wa sọ ìsọkúsọ já máa fi àwọn wa já máa fi sọ nǹkan rere má jà fi sọ ìbàjẹ́ já máa fi àwọn wa já máa fi kó èrè tó pọ̀ lọ́dọ̀ rẹ ọlọ́run dákun má jà fi kó ẹsẹ̀ lọ́dọ̀ ọlọ́run ibi abákòtí dákun ṣàtúnṣe wa o dákun o gbogbo àwọn aboyún gbogbo àwọn ọmọ wa dákun jẹ́ sọ oríire gbogbo àwọn arìnrìn àjò dákun jẹ́ sọ láyọ̀ gbogbo àwọn tára ń lè bá àjògùn àlàáfíà fún wọn àwọn òpó àwọn mùsùlùmí bá ṣàforíjì fún wọn àlékún fẹ́ kọ́ máa bá wọn ti ń ríṣẹ́ lọ́wọ́ ìmúyàkó lórí wọn kọ́ máa bá wọn ti ń jìyà lọ́wọ́ ọlọ́run bá ń bẹ́ ọ́ àwọn tí ń sunkún ní ọ̀dàkùn bá pa wọ́n lẹ́rìn o àwọn tó ṣe pé wọ́n rẹ̀mí dákun máa pa wọ́n lẹ́kún àwọn tá à ń donú dákun má jẹ má dogun bàmíjẹ́ sínú ọkàn wa àwọn tí ń rí bàmíjẹ́ lọ́wọ́ dákun bá wa dùn wọn nú ọlọ́run bá ní àtẹnẹfìdì hasana wọ́pẹ̀lá àfẹ́rọ̀tì hasana wọ́pẹ̀lá.